بسم الله الرحمن الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته جري على فقه وني لا يشمسي علي ليلة القدر في أنك القوم وجو لا تشيل ليلة القدر wípé ṣé ó bá òfin Islam mu. Ànábì sallallahu alaihi wasallam òun náà ló kọ́ alẹ́ kọ̀ọ́ pé ká wáyé látìlú kọ́ọ̀tù. Kíká dẹ̀ ṣe lé látìlú kọ́ọ̀tù. Ànábì sọ fún wa pé ẹ máa wá ìlfẹ́nisú á ìlà àìsí ìlà àwáàkì mẹ́wàá gbẹ̀yìn. Ànábì wá ní ìlfẹ́nisú á fi àwùtọ́rìhà fi àwùtárìhà ẹ máa wà níbi odd number rẹ̀ twenty one twenty three twenty five twenty seven twenty nine oníkọ́ni àwẹ́ di twenty six right ẹ̀hẹ́n òru kílò ní òru twenty seven So òru twenty one òru twenty three òru twenty five òru twenty seven irú òní báyìí èèyàn lè wálé látọ̀ kọ́jú. 29 nine yẹn lè wáyé látọ̀lù kọ́tù ó wí pé irú àná ní ìsìn tẹ́lẹ̀ kan bá lóun ṣe látọ̀lù kọ́tù rí mọ́júmọ́ òní ó ń tara rẹ̀ jẹ ni ṣe látọ̀lù kọ́tù rí ò lè jẹ́ mọ́júmọ́ àná bí àná táwọn èèyàn ṣe láwọn ṣe látọ̀lù kọ́tù rí mọ́júmọ́ òní kò sí látọ̀lù kọ́tù irú òní báyìí wà ọ̀la kò lè sí àlẹ́ ti ṣàlàyé rẹ̀ fún wa pé níbi old number ní kẹ́ máa wá sí sọ tó bá wá rí báyẹn àwọn tó wá máa ń sọ pé ìjọba yìí lè ti wá ìjọba yìí lè ti wá ìjọba yìí lè ti wá àdáadáa lẹ̀ ni kẹ́ bá wá wò gbogbo àwọn tó ń ṣe òkun tó ń wá ju àti gbowó àwọn èèyàn náà ní wọ́n fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn ní àwọn náà mà ẹni tó lọ lé fi lé láti kọ́jú sí twenty six òru twenty five òru twenty six sọ̀rọ̀ lè fi látòrò kọjúrì sí ó mọ̀ pé kò sí látòrò kọjúrì níjọ yẹn àmọ́ tó bá mú twenty yóò clash pẹ̀lú àwọn kan so ọ̀nà ẹ̀jẹ̀ ni wọ́n wá káàkiri nítorí wá burú jù ni pé wọ́n wá dènà àwọn ènìyàn ní àǹfààní tó yẹ kí wọ́n rí ẹlòmíì ijó ní ọ̀nà lè máa fi jó orin ní ọ̀nà lè máa fi kọ tí ọkùnrin wà ní ààyè rẹ̀ kó máa dàgbàrù kó máa ké Quran kó máa bẹ ọlọ́wọ́ bá nǹkan tó bá fẹ́. so eléyìí ó takò lọ́nà nẹ́bì ká máa ṣe ayẹyẹ ká máa mú dé ti Lailatul Qadr. kódà àwọn míì tó ń ṣe ayẹyẹ Lailatul Qadr ní ọ̀sán lọ́sàn-án tó ń gbé ó takò lọ́nà nẹ́bì. náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní zakatul fitri ìṣàlẹ̀ tó wó yọ èyí tó rẹlẹ̀ jù òun ni tánàlì ṣe sallallahu alaihi wasallam ìzàká owó ń bẹ lọ́tọ̀ kódà ìzàká irúgbìn ń bẹ lọ́tọ̀ ìzàká dábà gbẹ ń bẹ lọ́tọ̀ pé tó bá ní màlúù déyè kan ọyọ ìzàká tó bá ní àǹkómi déyè kan ọyọ ìzàká olóògbé eh, zakatul mawashi so zakatul eh, Lo zakatu hajj òun náà ń bẹ nǹkan oko ṣùgbọ́n ànábì ṣe gbé ogun ẹ̀ka lẹ̀ lọ́nà ṣe gbé ogun ẹ̀ka lẹ̀ fún wa lọ tí fútúrù yìí kì ni sowó lóní ká yọ ànábì rí owó lẹ̀ tó fi ní ká ni èèyàn ò rí oúnjẹ kò sí oúnjẹ tẹ́lẹ̀ rírà òfin wa ò fẹ́ àbí èèyàn ò rí àwọn tí yẹn lè ṣẹ̀páwọn agbègbè ní ìgbẹ́tí ẹ̀rù irú Saudi èsì wọn gbọ́dọ̀ ṣe kò tèmi wọ́n ní tí ẹ bá jẹ́ ọmọ Saudi o kò lẹ́tọ̀ọ́ ẹ̀ ní fún zakato fitri ìlú kọ́mọ Saudi ni ọ́ ẹ̀ ní fún zakato fitri ẹni tó kìí fi kálíkà irú yẹn ní tí wọ́n wá dá owó wọn pé ẹ bá wa fi ra oúnjẹ kẹlọ lè fún fáwọn àwọn aláìní àmọ́kọ́ wá ti pé yẹn ti di sọ pé oúnjẹ lè ní ọ̀yọ́ nígbà máa monetize data ti ní ara ah, ẹ̀rọ tí ẹ bá ṣe báyẹn nǹkan tí yóò sọ èèyàn ọba ẹ̀sìn jẹ́ lọ́pọ̀lọpọ̀ kí lè tún bá fẹ́ ṣe léyà náà ó tún monetize léyà tó ti bá ara wọn tán sọ pé ẹ lo owó yẹn wọn wà máa mú ẹ̀rí wá pé káríkà mi ò nídi oúnjẹ káríkà mi ò nídi owó ló nídi tí nínú ọ̀rọ̀ nínú léyà náà àwọn tí ẹ pa ẹran tá wọn ní báàsì kọ̀ọ̀kan káríkà mi náà ò nídi báàsì kan owó ló nídi kẹwàá ní èyí pẹ̀rẹ̀ wọn wípé ní sẹ́sìdì ra àgbo one fifty thousand jẹ́ pé one fifty fún àwọn aláìní kí ọmọ ní táyì ìdílé yá náà kí ọmọ ṣàfihàn náà kí ọmọ ní táyì ìdílé kí ọmọ pẹ̀rẹ̀ àfihàn kí ọdẹ yọ fáwọn èèyàn lówó ṣẹ́rí pé ẹ̀sìn ọ̀yọ́ lẹ́yìn kọ̀ọ̀kan tán nìyẹn nígbà máa ní ká ṣe níbi ẹ̀sìn òun náà ní ká ṣe ìdẹ́lẹ́yìn náà ń ta ní ọ̀yọ́ òun lẹ́nu tó bá lágbára tó ní àwọn tó ń bọ́ yọ̀ọ̀yọ́ fúnra rẹ̀ lọ́yọ̀ fún àwọn tí ń bọ́ mùsùlùmí wọ́n ta láàfù áfù àwọn tó máa di aláìní sókè ọmọ ní èmi ìtàn èmi náà ìwà ara fún ara mi èmi náà nípa wá jẹ́ tó òun ti dírámà nù ẹni tí bá ní mo fún ẹni tó bá ní mo fún yàn ó tán ìbéèrè ẹlẹ́kẹta wọ́n ní kí ni òun fẹ́ kí òun tàràwí kó wá jẹ́ pé ìmáàmù tó kí fún yàn yẹn kọ́ ni ó parí rẹ̀ wípé tí ànábì sì ní ká sálámù pẹ̀lú hmm, bẹ́ẹ̀ ni ẹni tó ń lọ́ba tó wà nílẹ̀ yẹn tó bá ń jẹ́ ìmáàmù èèyàn parí pẹ̀lú ìmáàmù náà ni kò mí pé tó bẹ̀rẹ̀ náà ni kó parí wọ́n ní sùjúdù tìláwà ọmọ kékeré kí wọ́n forí kan lẹ́ńbẹ̀ bí lẹ́yìn àdúrà tí ó wà níbi ìforíkanlẹ̀ tẹ̀láwà tó èèyàn lè ṣàdúrà ní ṣùgbọ́n tẹ̀láwà yẹn àdúrà tó bá tẹ̀láwà wà nìkan náà ní kéèyàn ṣe ṣùgbọ́n náà ìbá ní ká tó ṣàdúrà ní lẹ́yìn rẹ̀ àbá ní ọ̀tọ̀ èèyàn lè ṣàdúrà ní lẹ́yìn rẹ̀ wọ́n ní sí gbogbo ṣẹ́rí lèyàn lè fi bẹ́ẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ gbogbo ṣẹ́rí tí èèyàn bá ṣe kódà tí kéèyàn wò pé mo ṣe dáadáa fọmọ kan lánàá mo borí owó lórí ìṣòro ọlọ́run ṣàánú mi kò sí iṣẹ́ rí tí ò lè bẹ ọlọ́run ọba so wọ́n jẹ́ ẹl kan tí ẹ lè jọ zàká fún àwọn tó jẹ́ àwọn mẹ̀lẹ́bí yàn mẹ̀lẹ́bí tí ì ṣe pé wọ́n lọ ń náwó lé lérí ọmọ tí yẹn bá ń bọ́ ìrọ̀lẹ́ yọ zàká tó ṣẹ́tìrì fún ìyàwó yàn ìrọ̀lẹ́ yọ zàká tó ṣẹ́tìrì fún bọ̀ tó bá jẹ́ pé ìyàwó ní àrísìkí ọkọ ò tọ́kọ lè yọ ìyàwó lè yọ kó gbé fún ọkọ rẹ̀ kódà zaka gẹ́gẹ́ náà zaka owó ìyàwó lè yọ fún ọkọ rẹ̀ bákan náà júdù ṣùkúrí ìforíkalẹ̀ ìdúpẹ́ fún ọlọ́run ọba kọ́lọ̀ máa ṣòro fún yàn fi ìforíkalẹ̀ níbẹ̀ kan ṣe yàn án ní ṣọ́wà ní ọ̀ṣúnà lẹ́bí bẹ́ẹ̀ ni ìyóò forí yẹn so ìyóò sì gbé orí ẹ̀ sókè padà fúnra ìforí kalẹ̀ yẹn ọ̀kan péré ni kì í ṣe méjì so kò sì ní ìdíkẹ́ yóò ṣe ẹ̀kùdé ọ̀rọ̀ níbẹ̀ yóò kàn lọlẹ̀ náà ni Allahu akbar ìyóò sì forí ẹ̀ kalẹ̀ nam wọ́n ní kí ẹ wá ní tàṣáwùd àti kí ẹ bá forí kalẹ̀ ibi tí yẹn lè máa lo èdè míì láti máa fi bẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹni tó bá gbọ́ lárúbáwá kó fi lárúbáwá sọ ẹ̀rí pé tí bá ń fi lárúbáwá sọ yẹn náà kìí ṣe pé ó máa sọ jáde ó wà lórí sùjú òun ló máa sọ pé aláhùnmọ̀ ní hàmùnì aláhùnmọ̀ ní hàmùnì aláhùnmọ̀ tó fi aláhùnmọ̀ ní gbòòrò ní àmà àjá ìgbà ìyọ́ kan máa jẹnu wújẹwújẹ náà yọ́ máa jẹnu wúyẹwúyẹ náà ni yọ́ máa jẹnu wúyẹwúyẹ yọ́ máa yí ẹnu èyí sì ní máa sọ̀rọ̀ síta bẹ́ẹ̀ ni níbi tàṣáwùdù náà tí ẹ bá pariwo àṣáwùdù yẹn tán èyí ò ní máa sọ́jà lè kẹ́ èyí ọkẹ́ máa yí ẹnu náà ni tí ọba gbọ́ lárúbáwá ìyẹn lè máa fi Yorùbá náà wí torí èyí ọkẹ́ máa ẹnu náà ni kì í pé yọ máa sọ jáde so ìyẹn lè sọ èdè míì ní ìsopẹ̀sẹ̀ rẹ̀ lẹ̀ tó jẹ́ obìnrin tó wá jẹ gbèsè àwẹ̀ bí kí ni yóò ṣe wallahu a'lam bí tó súnmọ́ jù òun náà ní kí ọlọ́wọ́ bá ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra olúwa ní ìdẹ̀kùn ni mo wá fún yín ní ìwá ìnira fún yín tó obìnrin tó ń tọ́ ọmọ lọ́wọ́ tí kò lè gbà rẹ̀ tó agbó ìfà rẹ̀ bá káwẹ̀ kó gbà fàǹtà súnmú kọ́ ìrò lápò àwọn tó wá ṣe pé bí ṣe ń gbàwẹ̀ yẹn náà ni ó ń rí pé ìnira ń mú un bóyá ọmọ rẹ̀ máa ń jẹun gidi gan àbó wà nínú oyún náà ní kátókì yẹn náà kún kí oyún yẹn wá ń dààmú rẹ̀ wọn náà ń pè ní alhamil wàlúmọ́rọ̀dẹ̀ ẹni tó ń fọmọ lọ́yàn àtẹni tí ó wà nínú oyún tí wọn ò bá lè gbà wẹ̀ ọlọ́wọ́ bá ní wàhálẹ̀lẹ̀ ní yóò fi kún náà fíríyà tó ń tọ̀ ààmù nìkì àwọn tí wọn ò lè gbà wọ́n tí àwọn èèyàn dààmú wọn kọ́mọ̀ sí tídíà ìgbà tí ọ̀gbọ̀n mẹ́bùn àgbà tó wá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yẹn ó sọ pé kán fún èèyàn ní oúnjẹ tí ó tu ẹnìkan jẹ nítòpọ̀ ẹ̀kan kálíkà kankan fún un bákan náà ó tún wá practicalize rẹ̀ níjọ́ kan obìnrin kan bẹ pẹ̀lú rẹ̀ àwọn kan ní pé ìyàwó rẹ̀ ni àwọn kan ní kò kí ń ṣe ìyàwó rẹ̀ bọ́ tó bèrè yẹn kò lè gbà rẹ̀ ó lóyún òǹgbẹ́ máa ń gbẹ́ gan-an ákẹ́tù àbáṣe ní chino kò máa gbọ́ àwọn èèyàn tó kò sí nígbà padà náà bẹ́ẹ̀ lẹ́nu tó ń nà ń bẹ síìdì náà àwọn tí wọ́n ní gbẹgbẹ́ ni kó dá padà kó san padà ẹ̀rí tèmi ń kà yìí látọ̀dọ̀ àwọn sọ̀hábà yìí ẹ̀rí Abdullahi bin Umar ẹ̀rí Abdullahi bin Abbas wọn ò nírú ẹ̀rí yẹn wọn ní ẹ̀rí tẹ́bá ní ọ̀rọ̀ ta ni wọ́n ń lò ọ̀rọ̀ àwọn àfá mọ̀záìbù ni wọ́n ń lò ṣọ́dá kò sọ́rọ̀ àwọn àfá mọ̀záìbù láwà fi gbá ọ̀rọ̀ àwọn sọ̀hábà dànù ni àbí iṣẹ́ àwọn sọ̀hábà lápò ìbá iṣẹ́ àwọn sọ̀hábà lápò ìbá ń fẹ́ ṣe lápò ìbá jọ̀rọ̀ àwọn mọ̀záìbù lọ tòun náà ni pé ẹnu tó lè burú ni pé kọjá kóbìnrin yẹn lè bá ọkàn mọ́mọ́ tó kóhùn nígbà rẹ̀ kó wọn bọ́ ẹ̀ kọjá tó wá di pé kò bá dààmú rẹ̀ kó gbà rẹ̀ àmọ́ tó wá pé ń dààmú rẹ̀ kó kó bọ́ yẹn ni tó lọ́hùn àìdáàmù. wọ́n ní kí ọmọ ṣàdúrà fún òkú lọ́dọọdún wọ́n sọ fún ẹ̀dá pé kéèyàn náà ọ̀dáwó ìyóòjẹ́ kó yí àwọn ẹni tí ń ṣe àdúrà yẹn àwọn kọ́nà ń ṣẹ́rí àwọn kìíní kan tó káwọn ṣe sábàlá nìkan ṣe nǹkan tí ò bá mu àwọn akẹ́kẹ́ wọn kọ́ pàkíyèsí wọn náà ike ń tẹ́lẹ̀ ṣe yìí ẹ má ṣe òkú dá o so o ti challenge wọn nìyẹn so irú bóyá lè fi bàbá yẹn kú ìwọ́n sì dúró ní súnmọ́ àwọn yòókù rẹ̀ wọn ìṣòro tó súnmọ́ ṣé bí wọ́n ti sìnkú tán tètè invite wọn bí ẹlẹ́pàájẹ́ bá ṣe ní sínú ìṣọ́kọ́ lọ́wọ́ máa ń fẹ́ bàbá so a ti sin bàbá ẹnìkan àjọ wẹ̀ wọ́n náà ni àjọ kírun fún wọn náà ni àjọ tí wọ́n ni sọ nítorí ń jẹ́ ẹ̀tọ́ wa wọn máa ń ṣe fóbi náà mo ti èyí o wọ́n fẹ́ rọ̀ yín ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ ìyá mi àtẹ̀yin àbúrò mi ẹ má dáná níbi òkú yìí wọ́n ti kọ́kọ́ kọ́kọ́ ti kéde ìkọ́kọ́ jú olú wọn nù ìjọ́tàlájú wa kú mo lè kúrò nù. Ah! ẹni tó jẹ́ fọ́sọ̀ tàwọn ni ah, àfà gbogbo tó ẹ̀sùn yìí làwọn náà mọ̀ pé àwọn gbọ́ pé kò dáa wọ́n bó láti bó láti ọ̀nà ọmọ ọdún yẹn mìnìtọ̀ ṣe ìnílùkọ́ tó ní pé ẹ má pè mí sí o ẹ má pè mí sí i kò ṣe ọ̀sẹ̀ bá ti sọ fáwọn pé àdúrà ọ̀dọ̀ ọdún tẹ̀ǹtẹ̀ yìí kò bá mú gbogbo àdéhùn mọ́tàdúrà fún kù kò sí tó kàn sí méjì tó mi tọ́jú àfáwọn òkú wa tó tó bá ní àwọn bá ti mọ sílẹ̀ lọ ẹ̀dá ẹ̀mọ́ pè mí sí wọn ní pè sí mọ́ òun fẹ́ kí èèyàn ó ṣe nìyẹn òkè wọn bá wọn dá sí i. na onígbà wo lèyàn máa ń gbé ọwọ́ sókè nígbà tí ẹ máa ń ṣe àdúrà gbogbo ìgbà tí ẹ máa ń ṣe àdúrà náà lè gbọ́wọ́ sókè gbogbo ìgbà náà lè gbọ́wọ́ sókè láti ṣàdúrà bàbá kì ṣe dandan àmọ́ nínú àwọn àsìbáàbò ìṣèjàmbá tí wọ́n ti ká àwọn gbà ní. wọ́n á ní dẹ́ntì yẹn lè fi ọwọ́ yẹn bọ́jú èèyàn lè fi bọ́jú pé àdúrà lèèyàn bá ń ṣe àwọn tó wá ti pé àkáàrù èèyàn fẹ́ sùn lálẹ́ tó wá ka àkáàrù ànẹ́bí ni kéèyàn fi fa ibi tí ọwọ́ yẹn bá ká lára báyìí lèèyàn wọ́n fi ọwọ́ pa ara èèyàn ti tútù ìwọ́n àmúyẹ̀ sáàdúrà tẹ́lẹ̀ tó wà fọwọ́ bọ́jú kò sí ẹ̀rí kankan fún yẹn. Nam wọ́n ní kí ọmọ bẹ ọlọ́run títí ọlọ́run fún mi lọ́mọ rí ṣé ìsìlámẹ́ pé yẹn ń kọjá àlà náà nìyẹn níbi àdúrà àìrọ̀ o. Irú ní kí ẹmọ wo bí ẹ̀sìn lè kọjá àlà níbi pé yẹn sáàdúrà yẹn fẹ́ tọrọ ọmọ kí wọn ní ọlọ́run o wọ́n sà fún mi ní ọmọ ọmọ ọkùnrin tí ó di lọ́ọ̀yà tí ó di adájọ́ tí ó di dókítọ̀ tí ó di gọ́fínà tó pé ọlọ́run fún mi ní ọmọ rí alálùbáríkà ó tán ó tán sọ wọ́n ní dẹ́lẹ́ iná káwọn ìmáàmù tí wọ́n pọ̀ níbi tàràwí sí pé ṣé ó bá mu àbí kò bá mu kò sí tó burú mbẹ̀ kò sí tó burú mbẹ̀ ìpé kí máa mú kakú kí náà ni kí máa tó kí náà so ọlọ́run àìdá òfin tí ó burú mbẹ̀ even títí ẹni tí ń wọ̀rù gan yàn ló kó máa kí ọ̀run wọ́n yẹ kò fẹ́ yìí lùsáì àti wíyá zed fún sáàbì àwọn olóńgbò máa kí i. nam wọ́n ní kí wọ́n máa rìkọ́dù èèyàn ń fi tàràwí ó fi tàràwí lọ́kọ́ máa ṣe tẹ̀síjì rẹ̀ kò tó bá ṣe pé tẹ̀síìlù tí wọ́n ń ṣe yẹn ẹni tí wọ́n ti ń fídíò rẹ̀ yẹn tí wọ́n fi ṣe kárí mi ní ó burú ó burú. àbọ̀ tó bá ṣe pé bóyá wọ́n fẹ́ lò fún bí ìrántí fún àwọn ọmọ tí wọ́n ń gbọ́ Quran kan máa fi tẹ̀lé àbí wọ́n fẹ́ gbé sórí YouTube kó jẹ́ bí ẹ̀kọ́ fáwọn èèyàn tó kò sí tí ó burú mẹ́ àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ó jẹ́ pé ẹni tó ń jẹ́ ìmáàmù náà yóò wá gbé kámẹ́rà kalẹ̀ tó kọ́tà àwọn ń tako ìkìláàfù yẹn o kọ́lọ̀ ọ̀ma kó ṣàlù fún wa wọ́n mọ àwọn àìlà. Wọ́n ní pé tí wọ́n máa ti pàdé lọ́wọ́ pé tó kọ́kọ́ lẹ́kọ̀ọ́ láti gbé kúrò àgbà ni. Wọ́n ní tí wọ́n máa débi ayé sájídà yẹn kété ọdẹ ka quran tó dẹ̀ fi dání níbi pàdé yẹn pé ṣé kó forí kan lẹ́nu dàrẹ́tì bẹ́ẹ̀ ni àti kó máa ka sígbà tó ń bá lọ. Nam tí o ń ṣe tàájú àti nínú ọmọ bọ́ọ̀lù àti ọmọ bọ́ọ̀lù. Èyí tó dáa jù pé fàkọ̀rọ̀ ó máa tàyà sárọ̀ nínú al kí ọmọ kan ti páyà bá ká tó bá rọ̀yàn lọ́rùn nínú àkùránù ni ìmọ̀ ẹgbẹ́ kùránù lọ́wọ́ láti máa fi ka láti máa fi ṣe tàájú kò dáa tó kò dáa tó pé ọ̀kan tí ẹ bá nípa irú nílùú yẹn gan ní máa ń pọ́ǹtì láti ṣe àkùránù fẹ́ pé tó bá rọ̀ lọ́wọ́ lọ́mọ ń kà ìyókè máa àkùránù dáadáa àwọn tó bá ti dìrí pé ń gbé kùránù lọ́wọ́ wọn tó súnmọ́ jùlọ ni pé èèyàn ní ti harpa hàlù so ọmọ ọhún àìdá Òkè ẹni tí ayọ̀ ń ka ayà sájídà wípé ṣé ó lè forí kalẹ̀ nígbà tí bá ń kakọ̀rọ̀ àná tó wá pé ó bá gbé lọ́wọ́ sọ àní kò bá mu àmọ́ tó wá pé ó gbé lọ́wọ́ náà lè ṣe ó lè yóò ṣe sájídà yẹn náà ni àdókẹ́ ń kà lórí gan tó wá débi háyà sájúdà lórí ọ̀rọ̀ èèyàn lè ṣe pàtàkì ọba pé ẹnìkan lè yàn dáa kí àwọn tó wá ṣe pé àwọn èèyàn máa pọ̀ lẹ́yìn yàn tó ṣe pé ó wàá ṣe é kí wọ́n dàrú báwọn èèyàn lọ́wọ́ kò ní ṣe dandan kí wọ́n ṣe àdúrà sájúdà ọmọ àìlẹ̀. wọ́n ní ẹni tí ọkùnrin bá máa ń lo àìdá وتعوذ بالله سؤال يقول نعم نعم wọ́n ní ṣe àjọ àlè yí kádàrá padà so ètò ọ̀nà àdéṣà lẹ́bí sọ̀mọ́ àlèsọ́nà àdébí ní wà láàyè rúdú alkọ́dọ̀rù ìlà ọ̀dọ̀à kò sí nǹkan tó lè dá kádàrá padà àti àtúwà ẹwúrú àwọn àsìkò lé látọ̀ kọ́jú ọlọ́wọ́ bá sọ pé sí ayúfúrọ̀kù kúlù amrin hakim nígbà yẹn àmọ́ ń bọ́jẹ̀tì àwọn nǹkan kan àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ láàrin ọdún kan ọlọ́wọ́ bọ́jẹ̀tì fáwọn èèyàn ó ń pẹ́ tó bá ń ṣàdúrà nírú àsìkò yẹn nǹkan ní ìtọ́lọ́run ọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè yí padà yẹ́wọ́ ṣùgbọ́n ọ̀nà ẹ̀ṣáú wọ̀nyí kùdìtù wà ìndàhù ummul kitab ruwa ni mo lè ní kí nǹkan tó ti wà ní kọ́dàrà mo lè parẹ́ mo sì lè ní kó tó máa lọ bẹ́ẹ̀ náà àwọn fáwa ní àdúrà tí ìyẹn bá ṣe ìyẹn náà tọ́lọ́ bá fi yí padà ó ti wà nínú kọ́dàrú náà ní pé lágbájá yóò bẹ̀rẹ̀ lọ́run lásìkò báyìí nǹkan báyìí ó sì yí padà náà ni tó bí bá ṣe kókó dé kí ọ̀sá máa bẹ ọlọ́run ọba fún gbogbo nǹkan tí ìyẹn bá ń fẹ́ ọmọ àìsàn ìkọlọ́run. Ìbéèrè tó bèèrè nípa tó ti kí ìran pẹ̀lú ìmáàmù, tó wọ́n ti kí wútìrí pẹ̀lú ìmáàmù kan lálẹ́, ó tó wá jí lóru, ó tó wá fún un fẹ́ tó kí tàràwí àwọn tó kí tàájú dì ní àwọn ni pé èyí ó rẹlẹ̀ òun náà ni pé tàràwí òun náà ni òun náà ni ẹnu ní pé tó yàtọ̀ ní pé kí n jàmbá nínú ó fi ẹ̀dá òkè ní jàmbá tó yàtọ̀ náà nìyẹn nínú ẹni tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti bá wọn kò tó náfílà tó lè ṣe òun ni kí wọ́n yá ọwá sànù àlá náfílà àlù àlá ọkọ̀ sí ilé ti péré òun ni náfílà tó gbàwá sí àfìdáàt àbí ìyẹn wọn mọ́sálásí lẹ́yìn ìgbà yẹn wọ́n fẹ́ ka kọ̀ọ̀kan àwọn fẹ́ ti àkáàrù tó fún wa sí náfílà yẹn mọ̀ tó jẹ́ pé wítìrí mi nìkan àti kàájú dì mí nípa ọ̀rọ̀ tó kí kò ní mo máa ń lọ àìsàn.

nine zero seven nine five six zero one four ó ti amárí sọ̀rọ̀ òbí bàbá tó ń gbé lẹ́kọ̀ọ́ ti ní ṣùgbọ́n máa mú tó bá bẹ̀rẹ̀ máa bọ̀ sí ìṣàwárí oúnjẹ àǹfààní tó fi ṣe ìwọ̀ kí ṣe lọ sí láàrin. Àmọ́ tí máa bá sọ́lá rọ̀ ṣàwárí rẹ̀ ní kí wọ́n tọ́. Tí ìwọ̀n wá báyìí lọ́rùn sọ́lá tó wá jù tó ní rákà fún wa tó sọ jẹ sí ọ̀dà pé. Ọba sálámà lẹ́nu. Ọba sálámà lẹ́nu. Ọba sálámà náà ní ẹgbẹ́ ẹ̀. Àníkò bá sálámà kọ́ pọ̀ sí èkó dáa. Báwo tí ó ti tó bá ti bá sálámà ó ti tó? Ẹyin ó ti bá sálámà ó ti tó. Ìjọba ẹni tó ń ka Quran lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní wá ṣó tó ní tó bá wúlò lè ṣe tó bá wúlò lọ kà á lọ tó bá tó wúlò lè ṣe kọ́ lọ dé tí wà lọ́wọ́ lánìí àmọ́ ètò dájú ní kọ́ ló tó wà lọ́wọ́ lánìí ṣe tó wà nínú lọ́wọ́